ẹ̀yin ara mi ẹ̀ bá mi kalọ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa ejìnrìn bá a ti lò fún ẹni tó bá ní àìsàn ojú àìsàn ojú bóyá ojú tí ń sú ojú tí ń wú bàìbàì ojú tí ò rí nǹkan tó jìnnà ojú tí ò rí nǹkan tó súnmọ́ ojú tí jàǹkáríwọ̀ ń kó lójú tó dàbí gbà pé jàǹkáríwọ̀ wà lójú rẹ̀ dákun bá mi share rẹ̀ sí èèyàn twenty yóò dàn fún ọ báwo la ti ń lò ẹ bá mi wá ewé ìjìnrìn yìí ẹ ti rí ejìnrìn ní èso rẹ̀ ní lára rẹ̀ èso rẹ̀ ní yẹ́lò yìí èso ìjìnrìn nu ẹ bá mi wá ìjìnrìn yìí nìkan nọ́mbà mi ò pé méjì zero seven zero double three double four nine five nine eight tẹ́ bá ti wá ìwé ìjìnrìn yìí ẹ bá mi gbó onìkan ni ẹ dàgbò ẹ wá kó pọ̀ díẹ̀ déédéé omi tó bá jáde níbẹ̀ ẹ pín omi yẹn sí méjì déédéé omi tó bá jáde níbẹ̀ tẹ́ bá lè rí bẹ́ẹ̀ bí half cup níbẹ̀ tó bá jáde tẹ́ bá gbó ẹ wá pín omi yẹn sí méjì tẹ́ bá ti pín omi yẹn sí méjì ẹ wá lọ bá mi wá àpè kinní kan ní fùfú olókun hmm, fùfú olókun ẹ lọ bá mi wá fùfú olókun ẹ ha ẹ wá bí ìdá ẹ ha inú rẹ̀ bí ìdajì rẹ̀ ẹ wá dà sínú ìdá kan nínú kinní tẹ dá sí méjì nínú omi tẹ dá sí méjì yìí ẹ dà sínú ìdá kan ẹ wá wá ewé rẹ ewé tẹ ẹ bu níbẹ̀ yẹn náà ẹ wá sa ewé yẹn sínú ilé ìdá kan tó lẹ́yìn ọjọ́ mẹ́fà ẹ wá mú ìdá kan tó kù ẹ lọ̀ mọ́ ewé yẹn ẹ sọ di powder ṣé mọ̀ kó ti di mẹ́ta báyẹn ṣé wá rí alákọ̀ọ́kọ́ tó jẹ́ omi alákọ̀ọ́kọ́ ẹni yóò máa kan sí ojú lálaalẹ́ tó bá ti fẹ́ sùn ẹlẹ́ẹ̀kejì a máa fi ti a máa ẹlẹ́ẹ̀kejì tí ẹ kọ́ da òfo olókùn sí yẹn ẹni kọ́ máa mú pẹ̀lú kọ́ máa dà sínú omi kọ́ máa mú síbí méjì lálaalẹ́ tó bá ti fẹ́ sùn ó méjì ẹlẹ́ẹ̀kẹta tó wá jẹ́ èyí tó jẹ́ powder yẹn tó wà ń bẹ̀rùn tó jẹ́ ewé rẹ̀ tẹ́ gbó tẹ́ sọ di powder tó kún náà yẹn tẹ́ lọ tó kúnná tí ò ní stone nínú ó dùn yín pé mi mú kinní rẹ̀ dání bíi powder rẹ̀ dání bíi mi bá fi powder rẹ̀ hàn yín mi bá fi hàn yín ẹ wàá lọ ọmọ tí ó kúnná dáadáa tá a ti lọ tó ti kúnná dáadáa ẹ wàá mọ fi yẹn lo ẹ̀kọ́ gbóná láàárọ̀ kùtùkùtù pẹ̀lú ògo ọlọ́run gbogbo tó lè jẹ́ nǹkan ìdíwọ́ tí ìta ọmọ patita bẹ́ẹ̀ náà ni tinú ọmọ patinú ewé ìjìnrìn bá a ti lò fún ẹni tó bá ní ojú tó bá ní àìsàn cataract ni glaucoma gbogbo ohun ń jẹ́ àìsàn ojú bá mi já ewé ìjìnrìn yìí tó bá ti já kó o gbó omi tó bá jáde mẹ́ẹ̀ tó bá jẹ́ bí half cup dákun pín omi yẹn sí méjì tó bá ti pín sí méjì nọ́mbà mi ò méjì zero seven zero double three double four nine five nine eight bá mi share rẹ̀ sí èèyàn twenty á dàn fún ọ bá mi share rẹ̀ share rẹ̀ púpọ̀ púpọ̀ tó bá ti wá gbin omi yẹn sí méjì ẹ wá mú ẹ wá lọ ra fùfú olókun ẹ wá ha ẹyọ kan ẹ sọ di powder ẹ dà sínú kan èyí tẹ̀ ẹ̀ dá nǹkan sí yẹn ẹ máa kán òun sójú lára tẹ́ bá ti fẹ́ sùn èyí tẹ̀ ẹ̀ dá nǹkan sí yẹn ẹ máa mu síbí méjì rẹ̀ lálẹ́ kẹ́ tó sùn ewé rẹ̀ tó wá kù yẹn wà sa tẹ́ bá ti sa ẹ sá tí ó gbẹ dáadáa fún bóyá bíi six days ẹ má sá sínú òrùn o ẹ sá síbi kan tó bá inú òjì kẹ wá lọ ìdajì fún olókùn tó kù ẹ wá lọ mọ kẹ máa fòun mọ ẹ̀kọ gbóná láàárọ̀ tẹ́ bá ti ń jí alẹ́ lẹ́mọ̀ ló tó lómi méjèèjì yẹn àárọ̀ lẹ́mọ̀ ló ti yẹn more share more love more like kẹ́ bá mi share rẹ̀ òní ni one ọjọ́ kẹfà oṣù kẹfà ọlọ́run èyí ọ̀nà oṣù tanu kó sì jágbó rè jágbọ́lá jágba gbígbà àdúrà mọ̀jà ìwà dúró dákun bá mi share rẹ̀ bá mi share rẹ̀ more share more love more like more share Mo love more like Moshe. Mo love more like Moshe. Bá mi share rẹ̀ gidi gan. adam dàn fún ẹ o. Bá mi share rẹ̀ gidi gan. adam dàn fún ẹ. A kú ìmúra iléyá o. Ẹ̀ ọdún ayọ̀ láṣẹ o. Ẹ máa múra nǹkan ọdún mi rẹ o.